sọ fún kí ni ìṣòro ẹ̀dùnkùn náà ṣé o jọ́gbọ́n láti pretend pé fẹ́ jìnnà ni kájọ ṣe nǹkan tá a ṣe àbí lẹ́yìn tá a ṣe tán lọ́dún fẹ́ jìnnà. o dẹ̀ ṣọ́ mi pé ìfẹ́ ìjìnlẹ̀ ló ní sí. ó ya bàbá yẹn lẹ́nu pé báwo ni irú mi ṣe lè jẹ́ fẹ́ jìn. tí ìbá lọ gbà wọ́n ṣe virgin test mo lọ tẹ́rìsì introduction ó lè mi wúlé. sọ pé ní ìdílé bàbá ẹ náà ó ti di dandan èèwọ̀ ni gbogbo ọmọbìnrin tá a bá bí ní ìdílé ọkọ ẹ̀ gbọ́dọ̀ bá nílé. mo sọ bẹ́ẹ̀ aṣẹ́wó ni tó ń ṣèrà ní wà á ní dẹ́tẹ̀ wà á dẹ́ gbà wà á gbà never and ever in your life in your life kí ni fún ẹ kí ló dé tó kó jẹ sílẹ̀ fún ẹ nígbà wo ni mo jó jẹ inú ilé ìjọ yìí. irun ó ti tó oṣù mẹ́fà tó ti bá mi ní àjọṣepọ̀ nílé. ókè má bínú jùlọ lọ tó tó gbé wọn ìtútù jẹ síyàn ó ẹ ẹ bá níbi tẹ ẹ fọkùnrin ara yìí ṣé ẹ ajá lé lẹ́nu tiẹ̀ ìwọ tó gbé gàbí mo ṣe gà ní ẹ ṣe báyé mi jẹ́ mo báyé ṣe bàjẹ́ finally. kí ni gbogbo ilé yìí sí. Eh, níbo no kí ni gbogbo ilé yìí sí. mo mú ẹwọ́ sọ̀dọ̀ boyfriend mi and the next thing tó máa ṣe ni ó lè bẹ̀rẹ̀ sí ní embarrass ẹ̀. kí lorúkọ. Becky. Becky. ó Becky. ọ̀rọ̀ oh, náà bad gan ni. sàlẹ̀ sátani ìgbéyàwó ẹ̀ léwu. nínú ìjọ tí wọ́n ní ìlérí olúwa nìyẹn ìdílé kò sáájú àtàwọn àgbà fún mi agbára ọlọ́run sì wà síbẹ̀ tó ń ṣiṣẹ́ ìyanu fún ènìyàn tí ò sì fojú di. ọmọ tó máa mẹ́ta tó gbé fún mi dídí ó ti kú. Oh. nígbà tí yóò kú kí ló pè yín fún jẹ́bi ṣiṣẹ́ ní mọ́túárì ó sì máa pè mí nínú táì báyìí. Williams ló kọ́ mi. jáde bọ̀dọ̀ Williams tó jẹ́ kó pè mí nínú táì tó pè mí yẹn. láti ṣe iṣẹ́ ah. ń lé látọjọ́ bíi mẹ́ta síbẹ̀ yẹn ó bá mi. kúnlẹ̀ so girlfriend ẹni ṣáájú òyìnbó.